fífi ara da àdánwò àti ìpọ́njú. àkọ́kọ́ náà mo kọ́kọ́ kí ẹni tó tú èkó sí yorùbá pé wọ́n kò jẹ́ fífara da àdánwò àti ìpọ́njú. abẹ́lẹ́ wọn kọ́lá káàdì ọ̀rọ̀ sàárà àdánwò tí ó dùn mọ́ ìwà lọ ọlọ́run sàárà lọ́kọ̀ọ́. àkòrí ọ̀rọ̀ yìí fífi ara da àbẹ̀wò àti ìpọ́njú ọ̀rọ̀ méjì ó wà nínú àkòrí ọ̀rọ̀ yìí ṣíṣe ìfaradà àti ìdààmú àtìkọ́jú kí ló ń pè ní ìdààmú kí ni wọ́n ń pè ní àbẹ̀wò kí ni wọ́n ń pè ní ìpọ́njú tí a bá mọ ntí wọ́n pè ní àdánwò àti ìpọ́njú ìgbà náà láwùjọ láǹfààní àti lè mọ ǹjẹ́ ní ìta ayélujára dà ní àbí ìṣẹ̀dá. lóbi jẹ́ wípé àdánwò àti ìpọ́njú mo fẹ́ ká mú kókó kan lọ́wọ́ wá tó bẹ̀rẹ̀ tẹ́lí ìfaradà àdánwò yẹn àdánwò lónà sọ abẹ́ ẹ̀rí sọ wípé àdánwò àti àdánwò àdánwò torí pé fífaradà àdánwò àti ìtọ́jú rẹ̀ àdánwò gẹ́gẹ́gẹ́gẹ́ orí fara rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìjà ń pè ní àdánwò nínú èdè lẹ́gbàá wa àlùfíìdì tìlẹ́ rárá kí ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ nínú Al-Qur'an Al-Karim àwọn nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ròyìn àdánwò nínú Al-Qur'an kò sí kẹta tó mú ìtumọ̀ tó bá ẹ̀mí wa rẹ̀ tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí kò sí kẹta tó mú ìtumọ̀ lọ́wọ́ nínú ẹ̀mí àlùbàlá àlùbìtìlá nínú ẹ̀ ní alimẹ́sìnà àwọn ìmìtìhà àlùwò nínú ẹ̀ ní kòfìtìnà fìtìnà ọlọ́wọ́ bá pe àdánwò ó kò ní fìtìnà àṣìbá náà àìníṣòrọ̀kù àyẹ̀kúlò àmẹ́mẹ́ wà lọ́n lẹ́yìn fìtìnà ọlọ́wọ́ bá pe àdánwò ọlọ́wọ́ bá pe àdánwò ọ̀daràn. ọlọ́run wá àyẹ̀wò ọ̀gbọ̀n ọlọ́run kò sí. láàyè bí ọlọ́run máa wá sábà ó pè ní àbúrò ìlera náà. tí wọ́n ti kò sí orúkọ pé yálà nínú èdè Yorùbá àbí èdè lágbára tó ìtumọ̀ tó bá lọ sínú ẹ̀mí tó tó lọ. tòtò bá ń bẹ̀ láti lè mọ̀ wípé ìjẹ́ ọ̀rọ̀ fún yẹn kí ìlú ti fara da nǹkan òun náà àyàfi kó jẹ́ ká fara da òun náà. àlìsílà ọlọ́mọba àwọn àmì wọ̀ káàlà ọlọ́sọ̀rọ̀ àwọn àmì kẹrin wọn ò lè lẹ́yìn ọ̀rọ̀ yìí sóra kò gbà kàrà kùránù yìí kejì àlùkàrà ẹsẹ̀ ọgọ́rùn ó lé márùn-ún ní ọgọ́rùn ní ọ̀sán ẹ̀ka sọ́rí tó bẹ̀rẹ̀ máa ń fi pa. ọlọ́wọ́ aláàbò ọ̀gáàlà ọlọ́wọ́ bá ní wàlẹ́ lẹ́sìn lọ́wọ́ fún mi ṣe é.

oúnjẹ mùsùlùmí o oúnjẹ mùsùlùmí o oúnjẹ mùsùlùmí o wàhálà lẹ́rù ti tẹ̀lé wọn wọn nọ́ọ̀rù ti tẹ̀lé o ní ti sáfì ọlọ́run á tẹ̀lé o bìṣẹ́ ìpínlẹ̀ nínú ọ̀rọ̀ ajẹ́pẹ́ àdáwò lọ́wọ́ wa ń dá wa òye náà kì í ṣe wípé gbogbo ìgbésí ayé wa náà ní ìgbà gbogbo lẹ́kọ̀ọ̀kan àwọn ìgbà kọ̀ọ̀kan. ìdíkò lẹ́nu kẹta ló ní àgbẹ̀wò yẹn tó bá yóò kú dáadáa yóò tó ní lọ́rọ̀ tó kẹ́rọ̀ púpọ̀. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ náà kọ̀ máa ń tẹ̀lé ọlọ́wọ́ ọmọ wa tó mọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ ọmọ sọ̀rọ̀ wá yẹn náà mú wá ń dẹ́kù bìlkọ́wò ọlọ́wọ́ ọmọ ìṣèlú ìṣèlú nínú kọ́. àyà yìí kan ó fún wa ní ìfura mà lè fi pé kò sí bí àbẹ̀wò ó ṣe tó àyọpẹ́ ìwà kẹsàn-án lọ́wọ́. ولنبلونكم بشيء شيء من الخوف عاد اليوم àwọn àlùkọ̀kan àwọn ìtẹ́kọ̀kan olùmúbẹ̀ lọ́wọ́ wọ̀nyí lọ́wọ́ olùmúbẹ̀ lọ́wọ́. والأصيل من الأموال والأرض والثرى أعجبكم من الركع كان استجاب العين والثمرات أعجبكم كوني يوم الشهر صباح الشهر الصالح ألا يسمعون أن تبع الشهر الصالح تبع الشهر آية ọlọ́run ó tọ́ka bí àwọn àlùkò gbòógì tí o pé káàkiri àwọn òsì máa kọlu tí ó sì nìyẹn nínú ẹ̀ka ọ̀ làwọn afọ àwọn ọdún hàdà nínú ìjà wa ní kí ìyá ẹ̀ka mọ̀ṣẹ̀. àkọ́ ẹlòmíì ìgbà ìjọba tọ́lá yẹn pé owó ni owó ni tọ́lá yẹn pé ipò ni ipò ń tọ́lá yẹn pé ipò nǹkan mèrè mèrè yẹn ní ó ń bẹ ṣùgbọ́n kàlẹ́ báyìí. وفتنة من الله سبحانه خوف psychological being rẹ̀ ìfú ìjẹ́ ìjẹ́ ìṣesí ẹ̀mí ìṣesí ẹ̀mí rẹ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ bá wọn sọ fún bẹ́ẹ̀ wọ́n ti tọ́lọ́ tọ́lọ́ owó ń bẹ̀ ọlá ń bẹ̀ ẹ̀rú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lè fi ṣe olùkọ́ rẹ̀ tọ́lọ́ olùkọ́ rẹ̀ àdéhùn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ fi káwọ́sì bẹ̀rẹ̀ tí a mọ̀ fún káwọ́sì yẹn tí ọkọ̀ ènìyàn bá balẹ̀ bẹ́ẹ̀ yẹn dúró lọ owó ìta bẹ́ẹ̀ yẹn ní ọlá kò sí ìwúlò owó àtúnlá fún àyíká tòlátara àtẹlẹ́ wà ní dúró rẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú àjàrà ní ìjẹ̀tẹ̀lẹ́yà ẹgbẹ́ tó pa náà. بكنا والأموال ونقص من الأموال الأموال يمشي في الجوانب الاقتصادية economic process èyí tó ní ṣe pẹ̀lú ìṣòro ajé iná lè bọ́ sí oko iná lè bọ́ sí iṣẹ́ ó lè sòwò àwọn ọ̀gá wọn tó sọ̀rọ̀ náà ó tún wá sọ ẹ̀mí ẹni tá gbogbo wa tàbí ìgbàra ẹni tàbí làkókò ẹ̀ṣẹ̀. Tí ìṣì ṣe pé ibi lọ yẹ yóò padà wá. Ọlọ́run wọn ṣe sọ. Ẹ̀sọ́ bá lè tún lé ìgbà ṣe rẹ̀. Tí wọ́n bá lè fi ìpè mára, tí wọ́n bá lè fi sùúrù, ọlọ́run bá lè ẹ̀fún wọn nínú ìwọ̀. Ilẹ̀ ìtọ́kùn ìgbà tó àwọn àfáà ní. المحنة الابتداع هو المحنة التي تنزل بالمرء لمقتضى بها ولتغفر له وما يعتمد إليه تخشى لصوم بها lórí islam ọlọ́run rẹ̀ ṣe lọ́wọ́ ó fẹ́ fi yẹ ìgbà wẹ́rọ. lọ́pọ̀lọpọ̀ ọba sinmi yìí ينفي بالإنسان بشيء مكروه lọ́pọ̀lọpọ̀ àti ikú tí èmi ò fẹ́ nínú ọ̀nù àgbàdo. Gàdúgbà ìgbàdúgbà lọ́pọ̀ jẹ́ ìgbàdúgbà. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ọlọ́pọ̀ ọba tó bá jẹ́ ẹ̀rọ bàbá ní ọlọ́pọ̀ jẹ́ lágbájá wò. Àìmọ́jú sẹ́yìn lágbájá ìdààmú pálábádá ìṣúná ìlú ìtọ́kì ìṣẹ́ bọ́lá tí wọ́n dá àwọn ọmọ nìyà àtàmọ́ bọ́lá ìdáná wa kò sí ẹ̀mí kan tí nǹkan tí ọkàn rẹ̀ fẹ́ tó bá ṣe tí ó wà. Mẹ́ta máa dájú ẹ̀rọ ní ojú Bó ti lọ ẹ̀yọ̀ tó yí náà, bó ti lọ ẹ̀kọ́ ìwòsàn òkú nítorí pé àdámọ́ tí ọlọ́run bá dá èyí mọ àlùbáyá òwò àkọ́lé àkọ́lé níta gbogbo ẹlẹ́sìn ẹ̀ṣẹ̀ nígbàdá kó èèyàn gẹ́gẹ́ bí èèyàn àti ìmọ̀lẹ́gà gbogbo ẹni tí wọ́n dé ìwọ̀nba ẹ̀rọ ìwà bọ́ọ̀lù yóò yóò ẹni tó gbọ́ kò sí ọlọ́run wa wọ̀ ọlọ́run tó dá wa ó jẹ́ kí lóyún wọn tó wọn lọ́wọ́ kùránì súra tó lọ ààrẹ kùránì orí ọgọ́ àádọ́rin sẹ́fìtì kùránì ẹ̀ka sẹ́fìtì kùránì orí àádọ́rin ẹsẹ̀ kọkànlélógún títí dé ẹsẹ̀ kọkànlélógún verse nineteen to twenty one ọlọ́run tó dá wa. ألا so sọ الكريم Al-Qur'an تجد ọlọ́run fẹ́ jẹ́ kí أعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان خلق هلوعا إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا ọlọ́wọ́ bá ní ìnáwó ìfà alùpùpù àláàbù yẹ ìgbẹ́fẹ̀ ìwúwọ́ gbogbo ti dé ìwọ̀nba ìdí nìyẹn tó ti dẹ́pẹ́ ẹ̀rí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní fífaradà àtọ́wò yẹn ní àtọ́wò kan lọ́wọ́ ọlọ́wọ́ yìí ń tẹ̀lé ìwọ̀nba gbogbo ti wúlé kọ̀ kú á adarí yìí o kí adarí kọ̀ wá síbẹ̀ àlùwá náà kí bá sọ̀rọ̀ tó lè tó síbẹ̀ ayé tó tẹ̀lé àlùkò àlù tó tó lè kọ̀ nígbà wọn lọ wá ẹgbẹ́ ńlọ àlù àlù tí ìbá ti bọ́lọ̀ tó tù fún wa kò ní yé wa ọlọ́run ti bẹ̀rẹ̀ ní ìlànà wúlé kọ̀ wá nípa kí ni ìtumọ̀ ọlọ́run adarí ní àlùwá kí ni ìtumọ̀ ìyàwó ìgbàwó àṣàrò òkùnkùn ti sọ̀rọ̀ wá a kò ní bá ṣe èyí ọmọ ká náwó lórí ká kọ́ òsì rẹ̀ ó jáde ní òkúta ó lọ sí àgbámẹ́rà ó lọ sí ẹ̀rọ tí wọ́n padà kò yé ọwọ́ kù bí ẹsẹ̀ bàtà bí ogún tí ó wọ ní ìgbà bẹ́ẹ̀ ọ̀pọ̀ padà. ìmáyé wo ní bàbá àti ẹ̀mí ìwọ ti sùn bàbá ṣùgbọ́n yóò lè bàbá nílẹ̀ lórí wípé ọ̀nà àwọn ẹ̀rọ àbẹ̀lẹ̀ wà lọ́wọ́ sáré wọ̀nyí ara wọ́n lè bá tuntun lórí ó sì bá àwọn ọmọ wọn fẹ́ gbé àbújá ọlọ́run ṣàlàyé ọlọ́run àti ìyàwó rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fún wa yóò lọ yóò lọ àwọn ìfẹ́ rẹ̀ pápá àti ìyàwó rẹ̀ wọ́n fẹ́ fún mi ọkọ̀ fún mi lọ́wọ́ ọkọ̀ ọkọ̀ bá ọkọ̀ ìyàwó àkàrà ìyàwó ọkọ̀ fún. nígbà tó wọ́n mú lórí wọn ará ẹ̀ màtá ló tó tó bẹ ìyá ìyá rẹ màtá ló tó wà bá yàrá yẹn a báwo wọn rẹ sí wa wọn ṣe àbúrò àná ṣùgbọ́n ó bu òun tó wà sí káwọn àkókò rẹ àwọn ẹgbẹ́ bíi méjì àti mẹ́ta mẹ́rin káwọn ló lọ fún òun lọ fún òun lọ sí ẹ àwọn ìyá sí lọ wọn sì ti tán àwọn ẹ̀ka ìyàbọ̀ ló ń bá ẹgbẹ́ àwọn نسأل الله سبحانه وتعالى أن يعلم أمنا حول كل ناس بعيد مولد يصل إليه كعمل هذا بلاء من الله سبحانه وتعالى قوات التي جارية ìdá mọ́ta ṣáàlù jẹ̀dùá kí n lọ́kàn yìí wà fẹ́ fún ṣe sí yà ọkọ̀ ọ̀bẹ lórí ìwà káwá ṣètò àdá ọlọ́run ló wọ̀ sí wà ń bẹ̀ ọ̀fẹ́ mi ní sẹ́yìn ló fi jẹ́ pé àtẹ́ká ṣètò àdá ọ̀bẹ náà àdéhùn kìnìyàn náà ló lára àdàlọ́ ọ̀gbọ́n wà wọ́n sí inú bẹ́ẹ̀ ṣe lọ́sọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti ọmọ ẹ̀yìn. ìjọba nìyẹn kò ní ma ṣẹlẹ̀ bẹ́ẹ̀. nígbà àwọn ọmọ ọ̀gá wa àwọn ọmọ ìlera ọmọ ọ̀gá wọn kò jẹ́ ìlera rẹ̀ àkókò ìrọ̀mọ ẹgbẹ́ jáde wà náà tó wú kápá àpapọ̀ ẹ̀mí ọmọ ẹgbẹ́ máa ń gbé dúdú àgbà wọ ọmọ rẹ kápá ọmọ sáré náà orílẹ̀ èdè níta nígbà tó sọ̀rọ̀ náà wà lẹ́yìn wà lẹ́yìn. فقال سعد يا رسول الله ما هذا؟ سعد قلت له أنت بتقول شيئا من الرواية الأساسي أو الأساسي عن الكتاب أو السكون يقول لا نمي يتبع بك إلى كما فقال لا يجرمنا جعل الله تعالى في قلوب عباده أنس الله عليه وسلم أنس بن سوريا كنت مسلمين ومن فتنة رحمة أهم دين من الصلاة ومن الأمة ìlú àwọn ẹni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọ máa ń ṣàkóso tó ní jáde ìlú àyẹ̀wò ìṣẹ̀lẹ̀ wa ìgbà wọn kò wọ́n ṣe wọn. ṣùgbọ́n ìṣèlú tí mo sì gbúdọ̀ sí láti fi ta ẹ̀rọ òkúta tó kù lára ní ìṣẹ̀lẹ̀ ẹni yóò tún ní ká lọ́wọ́ àwọn ará yẹn. ṣùgbọ́n àtúntò àkọ́kọ́ ti ẹgbẹ́ rẹ̀ lè pé èyí tí ìjà tó wọ́n bá bọ́ lórí ẹ̀ sílẹ̀ wọ́n ti tó ìwọ́n lọ́wọ́ lọ́wọ́ ìyẹn tó sọ fẹ́ wò torí pé tó wọ́n lọ ọ̀rọ̀ náà iye ìwà tó ṣùgbọ́n tó wọ́n lọ ẹ̀ ìgbẹ́ ìgbẹ́ lọ́wọ́ ìgbẹ́ ńlá ìṣèlú gbà bákan náà àwọn kẹrìndínlẹ́ معنى وكلام العقل كالتشهيد قولي من الواحد ولا تدخل على الولد مر النبي صلى الله عليه وسلم إذا امرأتين بامرأة تبكي من صحيح الله أنا في الفتاة قل يدرك قل يدرك عليك هو صحيح يقول ولا عليك كما يقول يقول صلى الله عليه وسلم بكم صلى الله عليه وسلم أنا بنتك الله وحدي لا أدري زواله شسمه تفعله فقال من ظهر إليك أمري قل يا نبي إليك أمري قم أدوي تلاوة إليك أمري قرأ الخوف فإنك لم تصب بمصر ní tó kàn ló kà ó lè wá sí. ọ̀rọ̀ àwọn sọ lọ́wọ́ sọ. nínú àyè yìí wọ́n ti wáyé láàrin lórí ìlú tẹ̀ wọ́n bá ní ìlú sọ. àwọn ìlú tó wà lọ sọ náà. kàfí yàrá nínú àwọn ìlú sọ náà. ìgbà táwọn ti lọ náà àwọn sọ pé ànábì ni ànábì ni sọ̀rọ̀ sí àwọn. lọ́sọ̀rọ̀ bá ń tẹ̀lé ṣùgbọ́n ní ìṣòro rẹ̀ kò ní ìlú fẹ́ ìṣòro rẹ̀ ṣàlẹ̀. àkọ́kọ́ ló rẹ̀ olú ẹ̀ ní kókèrè yìí ti jẹ́ kékeré. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ìṣẹ̀lẹ̀ tó bẹ́ ìyẹ̀kẹ́. oṣù tó pẹ̀lú mẹ́rin lára ṣe ọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì tí àgbọ̀n ló bá ṣẹlẹ̀ síyàn àwọn olùlágbára

gbólóhùn tó jáde lẹ́nu nígbà yìí bí ìwà sọ́ra ìṣe ọ̀sán. àwọn olùkọ́ ẹgbẹ́ tó ti fi lẹ́yìn àpẹẹrẹ wọn wá jáde ọmọ ọmọ àti àwọn ọba gbà ọmọ yòókù ọmọ yòókù. wájà ń bẹ wájà ń bẹ ọmọ yòókù lẹ́yìn. tààbà ẹgbẹ́ bí ọmọ ó bàbá àti ọmọ ó kà jésù kí ni mo tún ṣe kí ló ṣe ẹ́ kí ló ṣe náà ẹsẹ̀ kí ló ṣe àbúrò ẹ̀rọ jẹ́ láti ṣòro ló báyìí ẹgbẹ́ ìgbà kí ló ṣe náà tó rí lọ́wọ́ ìgbà wo yóò ṣe àlàyé náà wò bá ṣe. بعيد عنك ìyàwó òun gbéyàwó lórí nígbà wọlé ó dẹ̀ ẹgbẹ́ lọ sí lọ sí ìlú káàkiri lọ wọlé lálẹ́ ọwọ́ àti oṣù àti oṣù àti oṣù kó padà dáná lóṣù sí ìyàwó àná. nìkiri yẹn kà tó bá ti ń jẹ kílẹ̀ ọ̀rọ̀ ti ọ̀gá tó wọ́n ní ọmọ òní púpọ̀ láti ṣe ọba tó ọba yẹn tó ta àṣà ẹlẹ́sìn ìyẹn tó wà nínú rẹ̀ dáhùn pé pé ẹ̀sìn ní àgbèrè nípa pé ẹ̀sìn nípa wà á bá wà ní ìwé ẹ̀sìn ní àwọn kò mọ̀ wà. ó sábà ń báyìí sí àfihàn. tó ń ti rí zakaria bó ṣe rí náà tó ti dàgbé tó yẹ olùwárà máa kó bìbò ara ẹ̀ kó ṣe ní òkú tàbí pẹ̀lú tó ń jẹlọ èmi fọwọ́ bọ̀lẹ̀ ní àbúrò. bàtà wo bá tóbi bí ẹ̀ka ti tóbi kéré ló kéré bàtà wo bá kéré ló bá ti tóbi ló ti tóbi àbọ̀ ìwé yẹ àwọn sọ̀rọ̀ bí ẹ̀ àdéhùn tẹ́lẹ̀ yìí. àwọn ìsẹ́kẹ́ ẹ̀rọ máa wá sí nígbà míì láti fẹ́ lójú àwọn wa. Hadithi Mufayil Kuna Amu Ibrahim ó gba Islam alẹ́bi ṣe ìjìlá wọn lọ sí ọ̀tà kan gbọ́ wọn àti arákùnrin kan lọ́wọ́ ṣe ìjìlá wọn bá ní Màdínà. Wọ́n ní Màdínà fàṣíkàwù Màdínà. Wẹ́dà ìjáwù Màdínà ọ̀bá wọn lára wọn bẹ̀rẹ̀ ní sáré. arákùnrin yìí bàbá rẹ̀ wá ló díẹ̀ ẹ̀rọ pẹ̀lú sí ìtàbà nígbà tó kò kìkì wẹ́lẹ́wẹ́lẹ́ ó kàn mú ọ̀fẹ́ wá díẹ̀ burúkú mà dámú ẹ̀ làwọn yìí ibi ìjọ ìjọ ọ̀nà ìtàbí kò gé ọ̀tọ̀ á bàbá yìí mà bàbá yìí mà ó di rọ́ọ̀lì rẹ̀ wé bó ṣe gé ìtúsẹ̀lẹ̀ gbàgbẹ́ òkú àrùn sí i ìbínú pé mo fẹ́ ṣe kálùs ní ọ̀nà tí mo lọ́rùn tí a máa fẹ́ kọ́ńtà fún ṣe máa rìákì sí òfin tó ń ṣẹlẹ̀ sí tí ò tẹ̀ lọ́rùn bóńtà fún ṣe máa ń fi ẹ̀rọ ló hàn sí tí ò tẹ̀ lọ́rùn yàtọ̀ ẹ̀rọ ìlú ìlú ìjọba àtọ́wà fún mi. jẹ́ yẹn ìjẹ́ ìmẹ́jọ yóò tún lọ bí yóò fẹ́ bí ìlú ṣe. ló jẹ́ pé ìwọ tó bá lọ pé àtẹ̀wò dé ìkọjú dé ṣèpàdà títẹ̀ kọ́ ìlú ọ̀dọ́ wọn ṣèpàdà ṣèpàdà torí pé àìsàn ṣèpàdà yìí kí ìfẹ́ tún lè bí o lè fi ojú àtẹ̀wò arákùnrin ọba ti ọwọ́ bóyá ti ọwọ́ ìjọba ìjọba ìjọba ibi tó padà sí tó bá kú. tí wọ́n jọ jọ òkùnkùn òun sò wá láti. Ó wá yí lójú òun bìtẹ̀ hàtì hàtàlẹ̀ ó yí pẹ̀lú aṣọ tó dára ó yí pẹ̀lú ìṣesí tó dára tó rẹwà lónìí. Wọ́n rò pé ẹni tó ti kó parẹ́ tó ti kú. Ṣùgbọ́n bàtí ó wọ ọwọ́ ẹ̀ ó wá lẹ́nu pé mo wọ́n ti lẹ́nu ẹ̀dẹ́ ó fi gbé nǹkan mọ́ ọwọ́ nígbà tí ìyẹn ti dá ilé ìsọ̀rọ̀ tó gbé mọ́wọ́. ó wá bí lè rí pé mọ́tò àgbà àlẹ́ nípa ẹ̀kọ́ kí ọlọ́wọ́ bá lè tó fún ọgbà tó kú tán olùkọ́kọ́ tó gbàgbára lè wọ́n fi bìbí jọ nínú ọlọ́pàá ọba mi ọgbà forí kì í rẹ̀ lóòótọ́ ẹ̀jẹ̀ tí mo bẹ̀ ẹ̀jẹ̀ tí mo lè fi wá lẹ́nu tó bá pa rẹ̀ tọ́lọ̀ bá fẹ́ bá ní ìlú ìṣẹ̀lú wa àgbọ̀dọ̀ mi. ó fẹ́ sọ̀rọ̀ àbúrò ó kà sí ẹ̀kú. olùsùnmọ́ ọlọ́run wa ní òwò ọlọ́run wo iṣẹ́ ẹ̀rọ ìlú tí ló jẹ́ sígbà ní ìjẹ iṣẹ́ tí ẹ̀jẹ̀ tí ò bá sí rẹ̀ bọ́ àwọn ọlọ́run ṣe bẹ́ẹ̀ lọ́kọ́ tó ń lọ. ló jẹ́ pẹ́ ní kò bá káàkiri kan lọ fún ọ̀rẹ́ àti ìsìn àwọn ọlẹ́bí wọ́n bá ìrẹsì bóòlù ló jẹ́ àlẹ́ ìtọ́jú mi ọjọ́ ẹ̀ kò sí ọ̀la mo jẹ́ lọ́wọ́ mo jẹ́ lórí ìyá ìwọ́n tó lọ́wọ́ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìyá ìyá ló sọ ṣùgbọ́n mo ń ta olójú lọ́wọ́. ìyá rẹ̀ kọ́ ẹ̀ mọ́ mi ò kọ́ ń bẹ̀rẹ̀ nígbà kí ni wọ́n ṣe wọ́n ní òwò yìí tàbí ká lẹ́yìn àgbèrè lórí wọn ní kọ́ ìyẹn ti mọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ti tú ẹ̀kọ́ ní ọ̀wọ́ ẹ̀ṣẹ̀ ni àdéhùn yìí ìmọ̀ràn mọ́tò lọ́sọ̀ wọ àwọn ẹ̀rọ àgbà nínú síra àwọn ndị ìgbòkè wọ́n ti Nwoke yìí sí abẹ́ ìdáhùn yìí náà wọ́n wá lórí bá tù mọ́n kọ̀dá yàtọ̀ pàdú yàtọ̀ àti ẹ̀ tó bọ́lá ìlú rẹ̀ àtàrà ló fi jẹ́ kí èdè kan lè ṣe àtàrà àmì ìfún owó tó lò wá. Káfà mi wá ṣe. Àmì ìfún owó tó wà ní ojú tó gbára níbi tó pọ̀ láti. Kàṣí yàrá. Arákùnrin yìí ti ráyè lọ́wọ́ òkè tó fi ṣàánú mi. Ọba ní bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀kà, bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀yà bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀kà, táà fi rí tó rí nǹkan lọ́wọ́ ó ní kí ìgbà wọ́n sọ fún mi o ìbò láńlú ilé àmẹ́ríkà máa ń àṣẹ. ṣùgbọ́n èyí tó ọkọ̀ ara rẹ̀ dàjẹ́ o àmì wọn ṣe náà tó ọkọ̀ ara rẹ̀ nígbà tó yẹ bóòlù náà. ìyẹn sọ̀rọ̀ àti kó ṣe tó kó kárẹ̀ yẹn kí ìjọba àti kárẹ̀ sọ̀rọ̀ pé a. Ah, اللهم الله ولي أبيه طاعته ولو ما أريد هو أنا مع خلاص سبارة الجوز بزولي ويمكن ولا بعث هناك بملاقة المين ọmọ táwọn ènìyàn máa ń fi ìfẹ́ òun náà kí àwọn ọ̀gá ṣe rẹ̀ ọ̀nà oríṣiríṣi ọ̀rẹ́. ẹbí ẹ̀rí òbí lọ sí ẹ̀kọ́ bó dé ẹ̀rí iṣẹ́ kò ní ṣe ẹ̀ka títí tí wọ́n fi gbọ́dọ̀ lẹ́nu tẹ àdáwò kan ló tẹ̀lé èyí tó kú ìyá lọ tó kọ̀ ọ́ lọ́jọ́ rẹ̀ àkókò rẹ̀ pọ̀ ìrẹ́pọ̀ rẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi obìnrin tí wọ́n fẹ́ àwọn ìlú tí wọ́n sọ fún ọkọ̀ pé ah, ó kọ̀ nílẹ̀ ó kọ̀ tí kẹ́kọ̀ọ́ lè tún yẹ ẹni tó wọlé tó wọlé kápá ló pé ẹ ojú lè sọ ìdí kọkọ lọ lójú tí kẹ́kọ̀ọ́ sílẹ̀ tó lẹ̀ ìyẹn kọ́ bàtà báyọ̀ ìjọba wà mẹ́ náà ti máa lọ fún àtúnṣe ṣùgbọ́n wọn bọ̀ lọ́wọ́ òun ìgbà tó òun ìgbà tó ń sọ ọkùnrin ló ti sọ látara àbúrò yìí ó wá pàtàkì kí á mọ àwọn tí àwọn ọ̀nà ìdíjà àfikọ́tù àtẹ̀wò pápá àtẹ̀wò òdìdí ìsìlámù ti wò pápá òdìdí ìsìlámù ti ó yàtọ̀ sí ojú àwọn tó fẹ́ lọ àlọ́yọ̀ wọn yẹ táwọn ti nínú àdáwò ta nílé yìí àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ilé ìta àwọn ìṣẹ̀lẹ̀. Àbákan bẹ olówó ni ọlọ́run náà ti pọ̀ ní èyí. Àwọn àríra níbẹ̀rẹ̀ bí wọ́n pè ó ní kí mo mọ̀ wípé ojú àbẹ́ni ayélujáwò sí kàrá. Onígbà tí ó bẹ òwúrò káàkiri náírà gbà ẹni owó lọ́wọ́ kàlà bí a lè fi lọ tí ẹ mọ́ kẹlẹ̀ lọ́wọ́ mo ń sọ̀rọ̀ yìí kàkà pé tí wọ́n pè ní kẹ́ súnmọ́ lọ́run wọ́n pè ní kẹ́ súnmọ́ lọ́run ẹ̀lọ́ wọ́n. ìdí ni tó ti dẹ́gbẹ́ níbi ìjọba ti wọ́ọ̀lù òun náà ní pé ìtọ́nkè àfíkò ti ìsìlá àwùjára ìtọ́nkè láti ẹ̀rọ àmìwò kò yé wa àwọn tí wọ́n ti wà pẹ̀lú wa níbi kó mọ̀ yé wa yẹn níbẹ̀ ló jẹ tí wọ́n wà. àdáwò yóò bá ṣẹlẹ̀ sí òṣìṣẹ́ pẹ̀lú náà. lórí pé àìmọ́gbà kò rí ẹ̀sìn nígbà tí ó tún máa ń dé kí àdáwò wọn gbòòrò àdáwò nínú ìgbésí ayé ọ̀rọ̀ ọ̀sán. àwọn ó ń wọ́n ma. wọ́n mú lọ. tí a mọ̀ pé a ti sọ̀rọ̀ pé kéèyàn ò fi mọ́ àdáwò yóò má sọ̀rọ̀. kò rẹ̀ fẹ́ sọ́lé má sọ̀rọ̀ yẹn náà ọwọ́ ń bí ọlọ́wọ́ àbá àbá yẹn wá ọwọ́ ń tó ìlú kọ̀ọ̀rọ̀ ayé ní o láì ní kàkà wọn á mú èyí olùwà gbogbo ara lòun yẹn pápá àti gbangba àti kọlọ́fín gbogbo ẹ̀yọ́ fẹ́ mi nílá ọwọ́ àbá yẹn mo ní sọ́kọ́ wà lọ́wọ́ ọ̀pọ̀ ìdúró ta wọ́n ń ṣiṣẹ́ náà nínú ilé ọkọ̀ ìyàwó ilé. wọ́n ní káàkó ọ̀dọ́ ìwà kúrò rẹ̀. lẹ́yìn ọ̀dọ́ ọ̀dọ́ tó gbà wọ́n rẹ̀. èèyàn lè lọ fún wọn fi sùn yẹn fún tí táwọn fáwọn yòówù ní ọgbọ́n yẹn tí wọ́n ti tẹ̀lé ti gbọdọ̀ fún un ó di iṣu rẹ̀ fún ọ̀dà pa. Níbi ìlú àtẹ̀wọ́ àìsí. Ìdí ni ẹgbẹ́ fẹ́ràn àwọn mùsùlùmí ojú àkọ́kọ́ máa ń wo àgbẹ̀wò wípé àyàtù àyàtù dúnìyà kúlù á dàgbà. Kọ́kọ́ lọ sí ẹni ẹ̀fẹ̀ iṣẹ́ ayé gbogbo tí bẹ́ẹ̀ lákòókò tí bẹ́ẹ̀ àtàkàlí ìṣẹ̀lẹ̀ ìyá gbàgbà àwọn òfin ẹ̀sìn tí a rí yẹ ẹ̀sìn ẹ̀gbà ẹ̀gbà torí kò sí lọ́wọ́ lọ́wọ́ yìí ò ní àná àkọlọ́ kò sí kó ń jọ lọ́wọ́ pọ̀ sí iye ẹ̀jẹ̀ àìkú jẹ́ òyìnbó lọ́wọ́. ọ̀pọ̀ ìlú yẹ ìpalọ́pọ̀ ìlú ìjẹ. ọlọ́run sáré rẹ̀ káàdá ẹlẹ́sẹ̀ wọn kọ̀ àtúntò ìlú ọ̀dùnlẹ́yìn ìṣòro yìí ẹlẹ́yìn kọ́ ọ̀pọ̀ ìnáwó wọ̀n àyà ìyàdúwà ìnáwó àpọ̀ ọlọ́run ló mọ ọlọ́run ọba lòún dání òun dá ikú òun sì dá ẹran àtẹ̀lé láti lè jẹ́ ìlú kò ká ní ìṣòro. أقوى الإمام القرطبي ونعم العمل أي أيكم أروى عن معاني الله وأيكم أقرب إلى قرآن الله أجل ذا الحياة والموت بأسن سلاي أتى لأيين أتوه لي إشميه أتوه ilẹ̀ àwọn afọ àti wa ń bu dájú ìwà ẹ̀kọ́ kó dàbí àlùkò hàn ọlọ́run sọ àyàtọ́bí ìlú sáàmù àyù ìrọ̀ àṣùgbà ọlọ́run lẹ́yìn ìyẹn rẹ̀ kọ̀wá láyé lákàbẹ̀ ìmọ̀n sáàmù ọ̀pọ̀ wa òun ayé la ayé mọ́ lùwẹ̀ la yìí ha ẹ rẹ̀ pé àmì sọ kó ṣe bẹ́ẹ̀ àmì sọ kó ní àwọn tó pọ̀ tẹ̀ níbẹ̀ tó ti dálẹ̀ ó wá fẹ́ lẹ́ni tó tẹ̀ gbogbo ẹ̀yẹ̀mọ́ ti à ń ọ̀rọ̀ náà ní ìlú ṣé gbogbo àwọn ọlọ́dọ̀ ká النساء وحمل على النساء إلا لو كان قلوبا أعظم من التكاليف lóbi jẹ́ wípé àti àbẹ̀wò fanẹ́sù júpìlà ti abẹ̀lẹ̀ jẹ́gbà ìgbà ìgbà láì fàún ìrọ̀ ìsọ̀. ọmọ ènìyàn wọ́n lọ́ọ́ ti dá wa tí ìfọ́nbá gún wa ká pariwo táwọn èèyàn bá kọ ìwà kọ́kọ́ ara ya ọlọ́wọ́ àkùsà lọ́wọ́ àkùsà sùn. ẹni tá a lọ bá ní sábà sàbọ̀ òkú ọ̀kadà ìbẹ̀rẹ̀ ní ọjọ́ pé ìfaradà tó kù ọlọ́run wa ń lọ ara ya fanọ́ọ̀tì yúpìlà ti ara fún ìṣàwá ẹ̀mí bọ́lá tó dá ẹ̀mí ìdí máa bu ẹ̀mí kò náà yá kọ̀tẹ́ẹ̀lì tí o lẹ́lẹ́ sí kó ṣe ṣe tọ́ba ta tọ́ba tó àwọn ọmọ wa kà ó ọwọ́ àti àánú rẹ̀ ìnáwó ló fẹ́ ká kọ́rọ́ ìnáwó ló ṣe ní gbogbo òun ló fi ṣe mí kọ́ ọ̀la ṣe mí kó orí jẹ́. يرام الله Imam Shafi rahimahullah wọ́n fi lórí tó ṣé ká máa tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀dọ̀ wa wù ní àtìkọ́lọ̀ kó fi àní tẹ̀lọ̀ kí i. Imam Shafi tẹ̀lọ̀ lórí tẹ̀lọ̀ kí i láti àkókò sáyà. Nígbà bá tó jẹ́ ìlú lẹ́sìn tẹ̀lọ̀ kí i olùkọ́ onímọ̀ olùgbàtà báyìí olù tẹlifíṣàn ọwọ́ àlẹ́ yìí fẹ́ kó o yí ewu báyìí ọ̀wọ́ àṣẹ ìlú wọn pa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún báyìí ọ̀dọ́ wà ní ìyẹn lọ́wọ́ ọ̀kan náà ọmọ ẹ̀yà wọn ló ń ṣiṣẹ́ fún ìkan owó náà ń gbà kéré ṣùgbọ́n ìjẹkújẹ bẹ̀ pọ̀ pàdé ìjọba yẹn àwọn tí òkú ó ń gbin ọkọ̀ àtàwọn ọmọ géètì ibi kọ́ńtì rẹ tí ń fi ọ́fíìsì rẹ kò dé ẹgbẹ̀rẹ̀ rẹ sábà bá ti wá sí ẹni pé tó mẹ́rin ní àwọn sáà àwọn ọmọ ọmọ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ kò lájú rẹ wọ́n wá gbé ọjọ́ kan kó àtàwọn ọmọ ọmọ ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ ẹgbẹ̀rẹ̀ bóòlù ní ìlú owó àmì ìta ọkọ̀ àmì àpá ìlú ṣètò ìṣọ̀nìkà àpẹẹrẹ rẹ̀ láti láà tó kọ̀ kó o sọ fún àwọn ọmọ ìlú òun ṣẹ̀ṣẹ̀ bóun ló wà nínú wọn á sọ láti ní ọmọ wọn wọ́n ṣe ìlú lólè ní ọ̀hún ẹ̀wọ̀n àwọn ọ̀ṣọ́ sínú.

tó tẹ̀. Àwọn tó lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ti rà á mẹ́tò láì. lẹ̀ mọ́tò ẹ̀yìn lẹ̀ ká sọ ṣùgbọ́n náà yóò yẹ lára yín ìwọ sí ìtọ́lọ́ọ̀dẹ tí ò bá ti lára tó rẹ̀ ẹlòmíràn tó mẹ́nu yín ni ẹtù ń bọ ẹtù tó ń fi lè le ìgbà tó wà fún mi ọlọ́pàá ìgbà tó wà bákan náà àlìjáyérà owó ọlọ́ọ̀ ìjọ tó sì lókèrè tó ti tẹ ọdún ọ̀la tó ti tẹ òkèrè tó ti tẹ ọdún ọ̀la bẹ́ẹ̀ bá wá níyàwó méjì ìyẹn níyàwó mẹ́ta ìyẹn níyàwó mẹ́rin ẹ bá lórí gbogbo ìtàgbé ìtumọ̀ sọ yóò pè àbẹ̀ àwọn àlùkàpọ̀n rẹ̀ ní sáńdà àmì orí àwọn àmì orí àwọn mẹ́ta àmì orí àwọn mẹ́ta oríṣi o ẹ̀yìn orí àwọn ọlọ́run ti mọ̀ pé òun dá ogún mọ̀ ìyàwó.

ìdílé láti ṣẹlẹ̀ ní wọn kò ìṣẹ̀lẹ̀ ní tó bá ṣe sùúrù ìfàkùn wọn ọ̀pá àbẹ̀yìn tí wọ́n ń mẹ́ta ọlọ́run ti mọ̀ kó ń bẹ lára yín ẹ̀yin obìnrin ọlọ́mọ yíyẹ ká fi sọ̀rọ̀ sí o tó lórí àwọn ìyá tí wọ́n tó ti àwọn tó tún dáhùn àwọn ìyá tí wọ́n lọ́wọ́ lẹ́nu àwọn ọ̀rọ̀ lẹ́nu sọ́wọ́ sọ́wọ́ níjọ́ kan àwọn ìyá rẹ̀ sọ́wọ́ lọ́wọ́ ọjọ́ wọ́n bá ń sọ̀rọ̀ láàárọ̀ àwọn ọ̀sọ̀ ọmọ sálámù ìyá dáadáa jẹ́rẹ́ bí wọn kú náà gbé dáadáa ìṣèjì kan tó lára ó sẹ́yìn á ah, tó lè bá ní ìṣèjì dáadáa ó dáa ìyàwó ọmọ sálámù kò mọ ẹ̀yin òbíkẹ́ ẹ̀mú yẹn lọ ọkọ jáde ló bá wọn ẹ̀ gbọ́dọ̀ ọkọ padà wọlé òun ti gbọ́ngbọ́n ọkọ màgbà kí ni ìṣẹ̀lẹ̀ ó sọ àwọn ilẹ̀ ọ̀gá àti kẹ́lẹ́kẹ́ ó bọ̀ ó fi òun náà ọkọ wà sọ́ọ̀bù yóò dààmú kí inú bí tọ́ba lọ sí ilé ìdílé lọ́kọ náà alùpàdé ṣùgbọ́n ẹ̀sìn ìtàlá ìtẹ̀lélọ́rùn ọkọ̀ òdò mọ̀kì jésù kan ọlọ́pàá àti àwọn ẹyà bẹ́ẹ̀ lọrẹ ẹni kan ọ̀pọ̀lọpọ̀ bàbá fẹẹ fà nàbì lẹbù ìjọ náà bàbá fẹẹ sọdọ ẹyà wà áyíṣà nínú fà nàbì oní ẹsẹ ẹsẹ sọ fà wọn làwọn sọ ọlọ́pàá ìyá yorùbá àwọn èèyàn kánú nẹsẹ àrùbáwò nàbì àyàyà òun ló máa jù ọjọ́ tí a ń sọ ọgbà tó wà àkùdé náà ló rí ìlú káyè àmọ́ ló rí ìlú torí ìlú àyè àwọn náà fẹ́ dáadáa dáná níbẹ̀ lóde sọ ẹni lóde jẹ ó tún lọ ẹgbẹ́ yìí ó tún ti sọ àná ti dúró tó yẹ ó tún bá wẹ̀ ẹlẹ́mẹ́ lẹ́kùn bí ìyá gbẹ̀yọ̀dá àná ti dúró sọ mẹ́ta ní àdúgbò kúránì jẹ lẹ́kùn tọ́lọ̀ wọ́n bá sọ àtúnwá sọ̀rọ̀ ẹ̀rọ ìwúwà àlìjáìrà bọ́lọ̀ bọ́lọ̀ ti mọ̀ pé ibẹ̀ náà ló wá fún yín ẹ̀yọ́ ọkùnrin àwọn ìyàwó tó ń fún bẹ́ẹ̀ ẹ̀sùn sọ̀rọ̀ yìí kẹ́kọ̀ọ́ bá ní káwọn ọkùnrin náà sọ lọ́kọ̀ méjì jẹ́ ìdájọ́ ọ̀ọ́dí. ọlọ́run ti mọ̀ pé

àti ọ̀pọ̀ bu aláàbọ̀ àtúntò fẹ́ lórí ẹ̀ka bá ti lẹ́ ibi tọ́lọ̀ ti jẹ́ fún ọlọ́run ti rí àlùjẹ́yìnà ọlọ́run ti wà ìlú ọlọ́run wà ọlọ́run wà wà kí ni ẹ̀ka tó ń tó ní àtẹ̀wò. ẹnì kan ṣe ẹ̀ka tó ọ̀ ẹ̀sìn ó sì lọ bí ìwọ ọ̀sẹ̀ láti ṣùgbọ́n ìtàn mẹ́rin kò fẹ́ bá ṣe àṣẹ ìtọ́wà ọlọ́run bá ṣe lẹ́yìn ìfásánà tó wà láti fi á ìgbà ìbílẹ̀ ìyá àfásánà tọ̀jú. فإذا الذي بينك وبينه عداوة تعامل الولي وما يدعى إلا الذين صبروا wọ́n lọ ìgbà kan wá sí ìgbà tó kà wọ́n. ọlọ́run ẹni tó tó kà ní ibi tí bá ti mú gẹ́gẹ́ tó kà ọlọ́run tó lù bí ilẹ̀ abẹ́tẹ́ báyìí ti ara ẹ̀wọ̀n. ẹni tó ń ṣẹ̀dá tó bá ọdún ti kà ìyàwó rẹ̀ ti tí ò yá lọ ọdún ti sọ. ó fọwọ́ lọ́wọ́ ní ìlànà e ẹ ní gbogbo nǹkan na nìyẹn ló kẹ́kọ̀ọ́ rẹ̀ bọ́ọ̀lù máa kan ọ já yẹn fún wá pọ̀ wá fún obìnrin yẹn pé ọ̀kadà òun kọjá sọ fún kàrà sí ọ̀kadà yẹn kó yóò yí láyé láyé sọ fún mi mi sọ yóò ọlọ́kadà yẹn ti sùn kò sí yìí ọlọ́kadà yẹn mi ò ṣùgbọ́n o ìgbé ọ̀pọ̀ sí ìlú ìgbé tó bá ti fa ìṣòro ìwó àwọn àti ilé ẹ̀dọ́là ọbẹ̀ ẹ̀kọ́ méjì lọ́nà àwọn fíṣì. ìtọ́ka ayé wa ṣe ẹ̀ ó wá dùn kó dùn à lórí bóòlù díẹ̀ gbà ọlọ́kà yẹn ní òde mi. yóò yẹ kó dùn à lẹ́yìn ọ̀dọ́ ti ìgbà tó dúró lórí àgbà àti ọwọ́ àti ẹ̀rọ èyí náà náà rè jẹ́ ọwọ́ abẹ́rẹ́ rẹ̀ ní tó pọ̀ ọlọ́kàtà ní ojú ẹ̀ pé wọn kò ń dàbẹ̀ rẹ̀ làwọn ọ̀rẹ́ yẹn sọ. sùúrù wọn lè fẹ́ máa ń wọ èyí kéyìí ní ìtàn àwọn ìṣòro ọ̀pá àwọn ìṣòro ọ̀pá àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ nínú àdìsá fọwọ́ àdìsá rẹ̀ àlejò kójú láti nínú àwọn ìṣòro rẹ̀ kójú láti nínú àwọn ìṣòro jẹ́ orí iná gbogbo tẹ́lẹ̀ máa ń fẹ́ràn lọ òkúta iná. ṣùgbọ́n àwọn ìpàtẹ́ bẹ́ẹ̀ lè jẹun òun ni kò lọ òkúta iná. gbogbo tẹ́lẹ̀ ìjẹ́ pátá lẹ́kọ̀ọ́ ìdìbò ẹ̀wọ̀ gbogbo tí ọkàn kọ̀ gbogbo tọ́kọ̀ nífẹ̀ẹ́ sí yẹn. ìgbà ni wọ́n tó tó bá ń mọ̀ kálẹ̀ ọdún lọ ṣùgbọ́n ẹlọ nílẹ̀ ló fi kún ọkùn tí kò bá ara mu gbogbo tí ò bá ẹ̀mí mu yẹ àdánwò rẹ̀. ara ẹni tó fẹ́ yàwó tí yàwó ká ń wò ló máa súnmọ́ àsúnmọ́ ti dàdánwò fún abéjì nígbà tó ti di pé ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ kò bá lẹ́nu ni wọ́n wà ní kíni òkú náà sọ̀rọ̀ sí i lókè tó wà ní sí i àdánwò tó ti bẹ̀rẹ̀ láì lórí jẹ́ pé ẹ̀rọ ìdí àdúgbò gbogbo tí ìgbà tá a ra wa mú tí ò bẹ́ẹ̀ ní wa mú tí ń ṣẹlẹ̀ sí wa tó bá ti wá ń ṣẹlẹ̀ àwọn ọ̀nà àbáyọ bóòlù òṣèlú ní ma ń bá bóòlù akẹ́kọ̀ọ́ ìyá torí pé èyí tó ọ̀nà ìyẹn ti fún wa ní ṣùgbọ́n pẹ́ẹ́nì bẹ tẹ́lẹ̀ òwúrò

yóò ṣe kù ọlọ́run yóò ṣe kù ní ẹ̀wọ̀ àti lẹ́yìn tí àwọn òṣùwà ẹ̀fọ́ ṣé àgbà tẹ́lẹ̀ tí ìjọba wà sọ yẹn sọ àtúntò torí pé táwọn olórí prosperity ìwọ kì yóò kù bí ìhà abáta lè lóko ẹ̀rí kọ́kọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò máa bá ní àwọn ẹ̀rí yẹn ní ìṣòro láti gbogbo ìyẹn ìmọ̀ ìpìlẹ̀ yẹn kọ́kọ́ sí i. يجيب واحد واحد والله قرآن يقول لا بارك الله منك العباد لا بارك الله يقول ولا بارك من حاجتها تلزم الإسلام الإسلام لكن الدين الواقعي الإسلام هو الصورة في الجمهور لله السماوات والأرض يخلق ما يشاء يعبد ما يشاء الناس ويعبد ما يشاء الذكور أو يسلمه القرآن ويرجع ما يشاء فيها ọlọ́run ló fi ẹ̀lọ́ òun lè fún ẹ̀lọ́ kókòrò òun lè fún ọmọkùnrin ó lè fún ọkùnrin òun lè fún obìnrin ẹ̀sìn ìlú lọ́dún. ìsìláàmù ìjọba ti yàtọ̀ sí ẹ jẹ́ ẹgbẹ̀rún ẹ̀rọ lọ́wọ́ wà á lọ́wọ́ ẹgbẹ̀rún ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ ìjọba ti yàtọ̀ sí ẹ lọ́wọ́ lọ́wọ́ ìwà ìpẹ́kẹ́ lọ́wọ́ sọlákàrà àdéhùn báwo ni àwọn mùsùlùmí bò láti máa kó torí pé wọ́n ti mọ̀ sí ìgbé

nínú ọ̀sán kan kéré àti mú àyà wà nípa àwọn ìgbàkáyà nígbà tó kù. lójú ẹsẹ̀ kí ló ṣe òkè mọ́. ànábì ìbọ̀rọ̀ ànábì ìbọ̀rọ̀ ti dàgbà débi wípé ó jẹ́ ó jákè fún ìlú ìmọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wà lè ẹ̀yìn tẹ̀ lè jẹ́ medical practitioner export ìfọ̀rọ̀ ẹ̀ هجر بيتهم السادس مع الشيخوني ورد إذا كنت تسمعني بكل حقول بقول الأسماء ما قال عقاه táwọn lẹ́nu tí wọ́n ó sì fún ọ̀sán yẹpẹrẹ lẹ́nu tí wọ́n ó ìmọ̀ ọmọ ènìyàn ló kú lórí ti sọ̀rọ̀ ẹ̀rọ pẹ̀lú olùgbé wọ́n ti rí ìkàlẹ̀ clinic technology àwọn onímọ̀ àti wọ́n ti ẹ̀yìn ó bí àtẹ̀wà àná ẹ̀yìn ó ti dì náà sí ẹ̀yìn àtẹ̀wà wọ́n bá lọ bá lọ́wọ́. 用心，用心，再进去，对吧？这个开发商能力，用心完成。我们老板是我介绍，对不对？可以，没问题。所以，我们。 jẹ̀mọ́ kẹ́ni ẹ bá tẹ̀lé ẹ rẹ̀ wọ́n ó fi òye. Yíyẹ pé ìfẹ́ ká tẹ̀lé ọ̀nà ìṣáájú. Yóò fi bẹ́ẹ̀ lórí ṣé kò bá ti ní ilé ní ilé ìgbé ní ẹ̀yìn. Bàtà wà ní ilé ìgbé ní ìgbé ní ìgbé ní ìgbé. Wọ́n á bẹ̀rẹ̀ yìí mo ní ẹgbẹ́ ẹni kọ́kọ́ wá bí o a ó bèrè wọn ẹni tó lọ kọ́kọ́ mú ṣùgbọ́n tó dàbí o sọ fún ìwà ẹ̀ ojú mi yìí kì ẹ̀ sára ẹ̀ bá mi sọ. Thank you ọpọlọ tẹ́lẹ̀ ti ṣe iṣẹ́ twenty four ilé tí tẹ́lẹ̀ sáàbù ẹni ò dá ò dá tẹ́lẹ̀ bí hàn án àti sáàbù ẹ̀ tó lórí ẹ̀ fún ìwé ṣọ́ ìwé ti ṣọ́ títí àwa náà láàkọ́ bẹ̀rẹ̀ olùgbèsè àkọ́kọ́ méjì ní gbèsè àkàrà ìbò láti ṣe olùgbèsè àti gbèsè ní ọ̀rọ̀ abẹ́rẹ́ àgbà ní òwò ọ̀rọ̀ ìmọ̀ àkọ́lé àkọ́ àti ẹ̀rọ ìdá ẹ̀rọ mutane da su ba kun san da tsarki kwanan da tsarki ba gudu su yi wanda da kwaiwa a ṣe ní ìjàpá tí a yóò ti gbúlù tẹ́lẹ̀ wa ẹlẹ́rìí tó a lè ṣe kàlà òbí ìtumọ̀ tó àtẹ̀wò àtúwà ìlọ́nà ẹ̀yọ ìlú òde ó ti kó báyọ̀ láti lọ ìmúnà yìí dà àgbà mi dà. Ànábì Ibrahim ní alẹ́ ìfọ̀lá ṣe ọ̀sẹ̀ gbàdé bẹ̀rẹ̀ ó ní alhamdulilayi lẹ́bi wàhábà ní alẹ́ ìjìbá Ismail wọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ tó ń tíbi ló ti bàbà tó ó bẹ̀ ẹ̀dá kan àwọn oníṣòwò ẹ̀ náà fún mi lásìkò. ní oníbẹ̀yẹ ẹ̀sìn ìṣúra kó o sí àbẹ̀wò láyé kò sí lọ́dún lẹ́yìn bó ti wù ẹ̀ ní lágbára tó ní ìjọba láàrin káfíńtì káyọ̀ àkóso dọ́là lọ́wọ́ yẹn والله على كل كل شيء كل شيء في العموم على كل شيء في القدير هو شيء سوري أما إذا لو تأتي أنا عارف الكلام lórí wọ́n bá tún sẹ́yìn ọmọ ìdílé náà ṣùgbọ́n bọ̀ ní àkókò lọ ní èsì òbí tí táwọn sọ yẹ ẹ tí ìlú ní kíkọ trọ́ọ̀sì ní ọwọ́ sọ́ọ̀nù ọlọ́wọ́ àwọn sọ́ọ̀nù káàlẹ̀ ọlọ́wọ́ wọn táyé wọn fún sọ́ọ̀nù wọn ṣùgbọ́n ẹ̀rọ sọ́ọ̀nù àti sùúrù wọn kàdé wọn àbí àwọn ọmọ ìkúlẹ̀ àwọn ọmọdé láti ìgbẹ́ àbímọ àbí àwọn ọmọ ìdílé láti àdíṣẹ́ àbí àwọn ọmọ ìdílé láti àdẹ́wò ṣe sùúrù. Ìjọba ìwà sọ fún gbọ́dọ̀ káwọ́lá ní ìtàlára kọ̀ǹtẹ́nì àwọn káwọ́lá lẹ́sí síjà ìjọba. Ní kàmá púpọ̀ púpọ̀ ń sọ. Ẹ̀jẹ̀ ká lọ sí ìjẹ́ àwọn ẹ̀kọ́ àwọn ọ̀pá àwọn ọ̀pá. ẹlẹ́ẹ̀kejì alùmùsùlùmí alùmùmáàlù mọ̀tọ̀ kéwòn nígbà ìgbàgbọ́ èyí tó yẹnu lórí sáàtọ̀ lọ́wọ́ kéwòn nígbà wà. ìrọ̀ ẹni jẹ́ ẹnìkan gbogbo rẹ̀ lọ ìrìn lọ́kọ̀ lórí yóò yàrá bí ẹni tí wọ́n ń sọ fún ilé ìyẹn òògùn àkọ́bí mo gbọ́ pé kí àwọn ọ̀gá ló lè tún sí káwọn ọlọ́run àwọn ọ̀gá lẹ́sẹ̀ wá nípa òun ìlú. ẹni tí ò lẹ́sẹ̀ bá jẹ́ mọ̀ nínú ilé láwọn olùkọ́ káyọ̀ nípa kí n jì àwọn àwọn ọ̀gá rẹ̀ wọ́n lọ́ àwọn ọ̀gá láti sọ pé gbogbo àwọn ìjókòó ìkọ́ni náà lẹ́bi bẹ́ẹ̀ ọlọ́run lọ mọ iye tó ti wà nẹ́sàpá nẹ́sàpá pàmpápá títí pàṣẹ àtàlágbà ọ̀pọ̀ lọ́rẹ́ rẹ̀ kí ni wọ́n ń bẹ̀ àwọn níbo lè wọ́n tó sì lè ó lè ṣàdúrà fún ààrẹ nílé ìmọ̀ yìí tó lè mọ kó tó kọ̀ sókè gbogbo ìjókòó bá tí ò bá ti jẹ́ kí wọ́n kọ́ ọ̀nà lẹ́kọ̀ọ́ ẹ̀ tó rà mọ́ tí èdè ìjókòó tó lọ tó padà nílé tó kà fún ìgbà àwọn ìtẹ́sí ìwé gbogbo ẹ̀ láti ra ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ obìnrin ìdàgbà àwọn àti ìṣẹ̀lẹ̀ àwọn. obìnrin ẹni lè gbàgbọ́ yí ẹ̀sìn ìyẹn ló ń bá lọ́pẹ́ fún àwọn ẹlòmíyẹ tó fẹ́ nípa bíbí tó àbá ti yóò bá yóò yàn kò lè mọ ìjẹ tẹ́sí lè yẹ. yóò fẹ́ kó gbogbo ọ̀rọ̀ tẹ̀lé mọ́ à à ń kóra wá jẹ bá ń kóra wá jẹ bá kí èyí bá ti ṣe pé à ń kí ni wọ́n bá bá bó aláhán àtẹ́lẹ̀ aláhán tó alímẹ̀lì nígbà ìṣíta ìṣíta máa bẹ̀ tẹ̀lé àkókò ní kọ́mi lọ́kọ̀ọ́ ìṣèlú ìṣèlú yáyé lọ bẹ́ẹ̀ sí ra àbíyọ̀ náà nínú ẹ̀sìn náà yóò sọ pé ẹnìkan ọgbà kádàrà ẹni tó ti sọ̀rọ̀ ní èdè ní pé wọ́n lọ sí gbogbo òun ká ló gbé lọ. Wọ́n á kọ́ bí orí ti méjì tó tàbí mẹ́rin ó sì já wọn. lórí olú àpọ̀ ìwọ. kò sí tàbí ìdílé rẹ̀ ṣùgbọ́n ní ìlà àbí ìlà. kọ́dà káàbùrò wọn dá ìpẹ̀lẹ́ òní ìkọlù ìlànà kọ́yà ń tọ́lọ̀ ṣe fún wọn bẹ́ẹ̀ kan lè wà bẹ́ẹ̀ kan lè wọ̀ wà ní ẹ̀kú yẹ wà. káàbù wà ní bí ẹ̀ wọ̀ rẹ̀ èso mi ti ṣe ẹ̀ wà wọ̀ wà àbó àbó rẹ̀ yẹn tó wọ̀ ọ̀ fà àbó tó wà ọ̀yọ̀ tó wà kẹrẹ wà. ọlọ́run wọ̀ láti wọ́n yẹ kí wọ́n sọ́jọ́ ọ̀gá ọlọ́run kẹlẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá

so ìjọ bí ti mú kó lẹ́yìn tí wọ́n ṣe ní oṣù rẹ̀ ìjọba ti mú kúrò lẹ́yìn pé ẹnìkan ló ṣí wá tó bá ti ní ìyàwó lẹ́yìn ó lè gbé ó kò lẹ́yìn ní oṣù rẹ̀ ẹ̀yìn ká yẹ kó kí wọ́n mú àwọn àgbègbè rẹ̀ nítorí ẹ̀kọ́ lọ bí táìpọ́ọ̀tì ọ̀rọ̀ àyè ẹ̀wà ẹ̀wà ọ̀gbìn yóò tọ̀ sí dànù. àlẹ́sọ̀rọ̀ wa ni wà lọ sílẹ̀ àdìsí igun akọ̀wé ẹ̀lẹ́ àlẹ́sì ni ìwádìí ọ̀ká rẹ̀ lẹ́nu olùdarí ọ̀dọ́ olùdarí ọ̀dọ́ àti kọ́ ọba ní òkè tó tó òkè tó jẹ́ kóòtù tó bá ń lọ sójú ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ máa kú bí abẹ́ yìí wàá ṣe àgbéyìn lọ́wọ́ lọ́wọ́ wọn ò ní ìdálẹ́wọ̀ lọ́wọ́ tó yà wọ́n ní ìgbà tó sọ́kọ́ náà. Kàtà àlà ní báyìí ní sọ pé kó nígbà tó tó kọ́dà kí ni ìtumẹ̀ òun náà ní kó lọ lọ ní àti àmà àkọ́ọ́bá ìlànà ìlànà ìlànà Èyí ọlọ́run bá ti kọ́ pé yóò ṣe ìyọ̀ kó lè rí ìta ọmọdé àti ìlú ìbẹ̀rẹ̀ náà kọ́kà lọ́wọ́ àtàyè. Ọba tó kù sí mo ní wájú ìta ibẹ̀ náà náà ni kò nígbà ọ̀lẹ̀ síwájú ọ̀nà ọ̀pẹ yóò ṣe gbà ọ́ sábà náà lè sọ wá. ó sì ní ẹgbẹ́ tó wà lẹ́yìn rẹ̀ wà láwọn ìwà ìjọba lẹ́yìn rẹ̀ ẹ̀ka lọ sí ikú lè jáde ọ̀rọ̀ pé ìlú ó lè fi hàn pé ẹ̀rẹ́ ìyá mi ò lè sùn àbúrò bá yọ ọ̀sùn tí ì

tí ọ̀pá ti ní ìfẹ́ yẹn lọ sí ṣe kò lè kọ́ ó dà kọ́kọ́ lóko rẹ̀ ìgbàgbọ́ ní kọ́dà nínú sáà yìí ó ń lọ sí pé ìgbòho lè ti dáadáa ẹlẹ́ẹ̀kẹta àlẹ́yìn ìyá ń gbàdá ẹ̀sùn wọ̀ ọ́nẹ́tún nínú ìlú kéèyàn ní lẹ́gbẹ̀ẹ́ tí kọ́lọ̀ bá jẹun yìí ó ìṣe kọ́lọ̀ ò fẹ́ràn bọ́lá bá bá fún ìgbàgbọ́ ọ̀gbìn ó béèrè

ọlọ́run ti mọ̀ pé lè kó o ṣe ń ṣe yìí ọlọ́run ti fi ìbáwọ̀ kẹta tó ń kọ́ ọ lára yìí tó o bá gbé pàṣẹ ọlọ́run jẹ́ ọ̀gbọ̀n. ọlọ́run á lè mú àwọn láti mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kó o àwọn ọ̀rọ̀ ọlọ́run ló fi ṣe àgbéga أو إقامة للمؤمن عن بعض الذنوب ọlọ́run ní màá máa fẹ́ fi bá orí lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìgbàlú ń bẹ ọ̀sẹ̀ ìṣọ̀ bẹ́ẹ̀ ni ìgbèlè ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ọlọ́run ló tẹ́lẹ̀ wọ́n fẹ́ ti lọ ta ní òní ní ìlúkọ́ àwọn ọ̀dà àwọn ọ̀dà yìí nígbà bá tó bá ní ìyẹn ní ọ̀dà ní ìṣẹ́lẹ̀ lọ́rọ̀ fẹ́ fi fẹ́ mi lọ́rọ̀ fẹ́ fi lè nà bọ̀ mi lọ́rọ̀ fẹ́ fi pàṣẹ mi ìlú yẹn tó fẹ́ pé ẹni tá a lè wáyé tó bá tó alùpùpù àbá tó ayọ̀ ọlọ́run fi kà fún à. ẹlẹ́kẹ̀ẹ́ni àjọṣe ìmùsùlùmù àwùjọ ìmọ̀ ìsàlẹ̀ kéèyàn ní àwọn ìgbà sọ̀rọ̀ dáadáa wá. Máa yọ ọlọ́run ní ìtọ́nà ìṣẹ̀ dáadé. Kò sì kéde ọlọ́run ti ní kọ́lá yìí. Ìyá ìwé ẹ̀ṣẹ̀. Nítorí pé ọlọ́run wa lọ sáré wọ dáadáa. Ọlọ́run ti bá mọ̀ wípé aṣẹ́kù náà àṣẹ́kù náà aṣẹ́kù náà ti gbà yá àlùfẹ́lẹ́bíyà. Àwọn tọ́lọ̀ wọn bá ti máa ń dẹ́rù púpọ̀. ثم الأنفل فالأنفل لا يقع على الأنفل ثم من àwọn tó ṣe ìgbà dáadáa fún wọn láyé kì inú ìkúlóyà ìyàwó ìyàtọ̀ mọ́jọ ọlọ́run sí ọmọ náà sí lórí yìí ẹni mú àtòkù rẹ̀ wọ́n ní mọ̀ náà mú àtòkù rẹ̀ wá bàbá sọ̀rọ̀ lórí bàbá yìí ẹni ká olùdó ọmọ ìṣòro ẹni ìṣòro gbogbo tí wọ́n wá lọ sí pápá ọmọ mẹ̀fọ́nù yẹn tuntun náà wọ́n fẹ́ kọ́ tó tó ní ẹsẹ̀ ọmọ olóró ẹ̀ ló ti wọ́n ṣáájú yẹn tó wọ́n náà fẹ́ lọ fún wọn lọ sẹ́kọ̀. kọ́ ọmọ mẹ̀fọ́nù tó lówó di ẹ̀sìn náà wọ́n ta lé wọ́n sàn lórí ẹ̀sìn lọ wọ́n ti yára àwọn ọmọ lórí ẹ̀sìn lọ sí náà lọ́dún tó ń bẹ̀rẹ̀ sí àwọn ọ̀dọ́ وتفريدا بالدين هذا الصورة مع هو عنده يقول وانتشرت عن الكويت أو النور أو النور قد يقول هذا هو أما يكون الشريعة طبعا لا تكون تعليمية هذا التعليم فقط هو مع الصغيرين ní ìwọ lọ síbi tó ti dá ní kó ṣe bá a. ó ti jẹ́ kí mo ti gbà pé ó ti dì ní ẹni tó gbà pé. tí a sọ pé orí òun orí ìdúró ẹ̀rọ ìwé ìwé yìí lọ bá a lọ. Ọ̀la yìí, wọ́n kó òṣùwọ̀n kó ń lọ ẹ̀kọ́ tó dé, wọ́n ti dáadáa wo ló ṣe à ọwọ́ abẹ́rẹ́ tó ní sọ ìtọ́jú sí ayé ìpẹ́ ìbò ọmọ gbogbo èyí wọ́n sì tún lọ́wọ́ yóò fi ó ti sẹ́kù sí ẹ̀ ló ń bọ́ sí dédé ẹni ẹni ẹgbẹ̀rún kádà ló kádà ó kò kò jọ ìwà pẹ́lú lọ aláàbí ló tún láti lọ́wọ́ yẹn kò tó sí ta nínú orí òkú ló ti sá gbogbo àwọn ọkùnrin tó ń sọ oúnjẹ ìgbà yìí wọn bá sọ pé pọ̀ ọ̀pọ̀ ló ṣe wọn lọ́wọ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ sí i lára fún wa bí ibi yọ ọ̀pọ̀ lẹ́nu nse dáadáa lọ́wọ́ sí àwọn ọmọ mi dá sí wa torí pé wọ́n àwọn ọ̀dọ́ yẹ kó lè lù padà. Ìlànà ìlànà ìlànà ọjọ́ ìlànà mo kò fẹ́ fi báyìí yẹn náà àpláyé mo lè gba àwọn ọmọ yìí. mo fẹ́ bẹ̀rẹ̀ lórí àpẹẹrẹ. ọ̀sẹ̀ yẹn first born ló ń sọ ẹ́ inú mo lọ fún mi. mo tún wá ní gbàgbà conference ní Nàìjíríà tí yóò jẹ́ tó pàpàpà inú mo lọ sí ìgbà tí ó wá jáde mo fẹ́ gbéra ń lọ sátọ̀dé ọjọ́ fáìdé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yóò gbébi lọ bá pizza bẹ̀rù ló fi parí ọ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n á gẹ̀rẹ̀ kó bá mi gbà ẹ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yóò gbébi lọ sí kó bá kó pàdé ìlú lẹ́tọ̀ ṣàkóso náà pọ̀ láti ya pátá ìgbọ́dọ̀ di àwọn méjì àpàtì nípa ìṣòro ìgbà tí ìjọ táyì ló ti tí o ti gbà bó lè gbòòrò èsì tó bá wàhálà wà ó mo wàhálà ó tún dé ilé ìdìbí dà mo ní kí ló dé ó lè lè ọkùnrin kan lọ sí wòlíì olóòtú ẹ kò sí wọ́n ti fi kéèkì mo ní á ah! mo ní kàwé ah! ní olóòtú ọmọ ní ìwé à tí wọ́n lọ́ọ́ lè gbẹ́ni tó ti sẹ́yìn. màlúù dàbí ní kàwé tó ti mo kò mo fọwọ́ náà ní ọdún ìyá ló gbà lórí bí ìgbà yẹn kò sáà ní lọ́sẹ̀. bó ti wà ń bá tẹ̀ àwọn ìlú ìkẹ́kọ̀ọ́ ìlú àtàrà mo ní àgbéyà mo tún padà ní lọ́wọ́ ìyá kọ́ wọn ní ìlú bẹ́ẹ̀ kí ló tó dé. كان محولا من الصلاه الى الصلاه بص ما بعرف خير أكثر سبع بعد ولا يرجع يبدأ يرجع طبعا wọ́n bá wà lórí jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ní bí bí bí bí bí láti lọ. mùsùlùmí ò lọ dá ọlọ́run láti lè ṣe báyìí. owó náà ní wàlá kí n ní àkùbá tọ́lọ̀ bá kádà lórí ìdí tó ń ṣe ọ̀yẹ́ tọ́lọ̀ bá sọ rí sí tó fi hàn ó sì máa dúpẹ́. èyí mo mú wá nípa èmi aláwọ̀ méjì yẹn mi ò sì fi ìdí ìdí mo ní tọrọ àmúkọ àbẹ̀wò mi. ẹgbẹ́ mi sì ní èdè gbọ́dọ̀ náà tó bá ti wọ́n náà kàn wọ́n. mi ò lè sọ ní sọ̀rọ̀ mo sọ̀rọ̀ máa ẹlòmíràn gbẹ ní gbogbo tí ó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àti eléyìí máa ń fi ìrọ̀lẹ́ òṣìṣẹ́ ní oṣù tó ní àmì ìlànà ìrọ̀lẹ́ ìgbọ́nà fẹ́ wù ní bákan náà kí ló sọ lé kó máa wọ ẹni tí tó àbẹ̀rẹ̀ tí a bẹ̀rẹ̀ ìgbésí ìgbésí ìgbésí tí ìwọ ọkọ̀ rẹ̀ ní àkókò ìrìnlọ́wọ́ tó ti inú ilé ara ilé ìwé.

ṣùgbọ́n gbogbo ìyá àbábẹ́ ṣe a ṣe ibi ti láàá ìwà ṣe àṣà ìdí ìṣòro ìlànà ìmọ̀ ìṣẹ̀lá kí ìgbà ìgbàlábá lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn àná nígbà tó lẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ nípa ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ fífọ́n ọ̀tá àtẹ̀wò bẹ́ẹ̀ bá tó bá tó ló kó ní ìyá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tó kàn wọ̀ ọ̀fẹ́ tí ò àwọn ọ̀nà orí sáfẹ́ǹtì wọn gbé láti lé wọn tẹ̀lé àdéhùn yìí wá nílé àwọn ṣàdúrà kí a mọ̀ ṣe sùúrù ká sì mọ̀ ìdáká nínú rẹ̀ lọ. bákan náà sì bẹ̀rẹ̀ tó tó ká fi ẹ̀ nínú rẹ̀ wá. bákan náà ẹlẹ́ẹ̀kejì òun náà nìkan nígbà tó mọ̀ kọ́dà ẹlẹ́ẹ̀kẹta nígbà tó kẹrọ náà ó lè mú ìhàkùkù lọ́wọ́ màkàmá bákan náà kí a máa yí èrò tó ga sọ́nà títí àwọn náà ní ọlọ́run fẹ́ ṣàkóso wa a máa yí èrò nílẹ̀. bákan náà ká máa wo àwọn tí kò tó wa ẹnu ìgbẹ́ orí tí wọ́n wà ìgbẹ́ tó tún fẹ́ lọ́wọ́ ní ìtẹ̀sí náà. àbẹ̀wò tó ń lò ní ẹ̀ tó bá fẹ́ lò owó tí wọ́n ti fẹ́ lọ́wọ́ tó ń sọ pé òun ló ń ẹlòmíì ló ń bẹ bẹ gbogbo ẹ bẹ ọkọ ń bẹ ilé ń bẹ ọmọ kò sẹ́yìn sẹ. àwọn ọmọ ìlú ọgbẹ ọmọ ìlú ìlú ọkọ àti ọba mi ṣe ọmọ ìlú ìlú ìlú láti fi mọ àwọn ìlú ìlú àwọn ọjà wọn kò náà ká ṣùgbọ́n kò sí lórí èyí wa. ìbò làwọn aṣọ wa nù. mo wá fún ara yìí ẹni tí ń bẹ lọ́wọ́ ṣe lè ló ń lo ẹlòmíì ni wọ́n ti dẹ̀sẹ̀ ní inú ni wọ́n ti ń dẹ̀sẹ̀ nù. Kò èyí kí ìlú àtọ́jú lọ bá ti kọ̀. Ọmọ ń wá bí ẹlòmíì ló bí ọmọ làwọn máa ń ya wèrè. Àmọ̀ kìdínápà ọ̀hún kí ló ń sọ òwú. Ó kà á nílẹ̀. Ẹnu ọ̀rọ̀ ẹni tí ó pọ̀ ti fi sọ òun náà ti sọ fún ẹ òun náà ní àtàwíyà káwọn ti kàwíyà na ẹni kí àtẹ̀wò bá ṣe abàkẹ́lò ní oṣù náà káwọn ti kọ́ àná torí pé bí ẹ̀dá ń bá ẹ̀yẹ nínú ẹni káwọn ti kọ́ ìyẹn tó rí ìlú pẹ̀lú ẹ̀ gbogbo tilẹ̀ tó tóbi lẹ́gbẹ̀ẹ́ ti sùúrù ọlọ́run kó mi nílò lẹ́yìn tó lọ fún mi náà tó wá wọ́n ti wà pẹ̀lú ẹ̀ nínú ẹni tí èèyàn àdéhùn ọ̀sán ọ̀sán wọ́n yóò ní lágbára ó sì ti wà nípa ẹ̀rẹ́ ìlú mọ̀tọ́ àbẹ̀rẹ̀ mọ̀tọ́ àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìlú ìṣẹ̀lẹ̀ wa tó sì wọ́n ṣe èyí tó bá yín mẹ́rin wà lọ́wọ́ òun ṣọ́. ẹgbẹ́ ìjọba wa kọ́ àwọn àbẹ̀rẹ̀ ìlú ìṣẹ̀lẹ̀ wa lọ́wọ́ wà lọ́wọ́ nígbàgbọ́ pé kò sí bí ìfẹ́ tí wọ́n tó lè sọ níbẹ̀ kò sí bá tẹ̀lé òsì lágbára pé wọ́n lọ kó kò lọ́nà àbáyọ lọ́nà àbáyọ gbogbo ìgbà tí ń jẹ́ ìgbà ọ̀kan wa tó dé àti ìgbà wa tó ń fa wọn láyà ọlọ́run bá wa sọ yọ. Ìyá fún ti ìyá àti àwọn ilé lọ́sẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ìyá fún mi sọ ìgbà àwọn sílẹ̀. Àyà ayé ìjọsìn ìdílé ọ̀sán ìgbà tó ń bọ̀ sùpá tó wà lọ́wọ́ fún mi. Aṣọ́lá ní ara ìlà ìlà ń pàṣẹ tó wà tó lé ẹ̀rọ ayé wà á ti wá yọ ọ̀rọ̀. Alhamdulillah adúgbò fún àwọn adókòwò tí wọ́n ti bá a ṣe àlàyé lórí fífaradà àdáwò àti ìpọ́njú. wọ́n ṣàlàyé fún wa kí ni à ń pè ní àdáwò. wọ́n ṣe ká mọ̀ ní pé fífaradà àdáwò tó ń fúnra ẹ̀ ló ń bá lára àdáwò yìí. àti gbogbo ọ̀nà tí àdáwò ìdílé wọn ò wá ọlọ́rọ̀ lásán wọn wá sí àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí wọ́n sì yé wa wọ́n ti ṣe àpèjúwe fún wa. lẹ́yìn náà ni wọ́n wá wá ṣàlàyé lórí ọ̀nà àbáyọ tí àdáwò láti bá mùsùlùmí. àbẹ̀wò ọ̀gá ìsọ̀rọ̀ àmàlùwẹ̀ dára ẹ̀wà tó ní kí wọ́n nípa ìdílé tó yà pé wọ́n láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa. tó sì fún wọn ní àǹfààní láti lórí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà wọ́n sì tún bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tó yí wa yékéyéké. lọ́wọ́ aláìsàn ọ̀rọ̀ àlá ẹ̀sán ayé ìyá ìtàgé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ní láti ní ọ̀rọ̀ ọ̀rọ̀. ní àyè nípa ọ̀rọ̀ ní àsìkò wàá pè láti ìwọ́n ní àwọn ìbéèrè orí tí a ti gbọ́dọ̀ ti ṣe àlàyé fún wa. àwọn a bá ní ìbéèrè láàrin ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nísìnyí ló gbé ayé ọ̀gá wọn kí àmì ìbéèrè náà sọ̀rọ̀ sí wa wọ́n lọ wà. ọlọ rẹ o ẹ ẹ ẹ àwọn àwọn ìgbà wọn àwọn tuntun ṣe tí ọba jẹ déèrè òun sì rí bíi déèrè nígbà tí ó lè kọ́ ìlú àwọn bá kà bọ́ sí ìgbà kà àwọn ti jẹ ní káàtó èmi nígbà tó ti jẹ ọba bí rẹ o ọba bí déèrè oníkèéká òun ti wáyé ìdíkà ẹ̀ ṣe ọ̀rọ̀ àyè orí àyè yìí nígbà tó tó o ṣe ìpìlẹ̀ ju ìtọ́mọ̀ ènìyàn ọlọ́run tẹ̀lé sara yín torí pé ọ̀rọ̀ wípé ọmọ lè jẹ́ ẹsẹ̀ wọ́n dàpọ̀ lọ sí ìtù àlùyẹ̀bí la yẹ̀dúró ṣàkóso nígbà tí fẹ́ra fẹ́ra wọ́n ti kílẹ̀ ábùdè tá a kó wáyé ṣáàpù yìí pé ó ṣe é ṣe ábùdè ó ṣe é ṣe ó ṣe é ṣe ẹgbẹ́ tó ṣe é ṣe ẹ wá kó lóyún lọ. báwo ọ̀rọ̀ bá àdéhùn ẹ̀jẹ̀ àdéhùn ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọmọ bí bẹ́ẹ̀ sọ òní ṣe ìgbàlódé ti ṣe báwo ti ṣe bí wọ́n mú lókè ṣé ẹ̀ ẹ̀ ló pa àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ wọ̀ ní àpè ìwọ́n apá àdáni ìbẹ̀wò téèrè téèrè àkùnrin àbẹ̀wò ìyẹlẹ bá yẹ pẹ̀lú náà wọ́n ló ti pẹ̀lú ìdí ìyàtọ̀ ìjọba afúlá nínú kókè kò sẹ́sẹ̀ lọ sí káwọn akára bí ìjẹ́ ìjọ pé ẹni ẹ̀ náà lọ́ọ́ jẹ sẹ́wọ̀n ká ìjẹ́ ìjẹ́ sẹ́wọ̀n sábà yẹ kó wòlé fẹ́ àwọn ọ̀dà bẹ́ẹ̀ mú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó fẹ́ làwọn tó fẹ́ làwọn ẹ̀ wá lè fẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ wá lè fẹ́ káwọn kan àwọn lè fẹ́ lá nípa àwọn olùkọ́ àdáyé mi yẹ sẹ́yìn yóò àti yẹ sẹ́yìn fún ọ òun yẹ sẹ́yìn fún ọ. Ṣé ẹ̀dúrà yìí yẹ ọ́ sáà? Bí ẹni sì bá tẹ̀lé náà ó ti méjì. Àbá àpọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ wọlé.

torí ẹ̀ lọ́sẹ̀ bá bá ṣe rẹ̀kọ̀mẹ́ǹdì láti gbé ní ìyẹn àtàwọn síbẹ̀síbẹ̀ náà kí ìyẹn lọ́ lù bàbá ìlú wa náà. kò lẹ́nu sọ̀rọ̀ ìgbà ìsọ̀lẹ̀ ilé kájú lórí ọ̀rọ̀ bọ́ọ̀ kàlẹ́ wọ ẹsẹ̀ tó kù. Káwọn àtúntò lè fi pé ìyẹn gẹ́gẹ́ lọ́wọ́ ìyẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ lọ. Ẹ̀jẹ̀ káwọn ní kò fi yẹ ẹ̀ tó bá ṣe kò ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó ti ká àwọn ìlú ìlú sọ̀rọ̀ náà ìbéèrè kejì ẹni tí ó bá kú nínú àjẹwò kan látara ẹ̀rọ tó pọ̀ rẹ̀ báwo ni èmi ṣe lè padà ọ̀sẹ̀ ṣe pẹ̀lú ọlọ́run bí ẹni tó kọ̀ lórí ẹ̀ ṣe tọ́lẹ̀ orí tó ń gbìyànjú láti padà láti máa fi ìfọ̀ àwọn ọlọ́run ṣùgbọ́n mi ò bí ìṣe. Ó ti wá ní àdéhùn láti ọdún kúrẹ́. ìjọba tó wù lé sọ́sì. Ẹgbẹ́ mi lè lágbára ìtàn tó wà nínú ìlú. Ìgbà ọmọ sọ. Kí ni tó lọ ìṣòro lẹ́gbẹ̀rẹ̀ àti ìjọba? Ṣùgbọ́n tó bá ti lọ rẹ̀ ní ọ̀sán yóò lọ sí ìlú tó wà láàárín ìlú tó wà. kò ní ìlú ẹ̀ kẹ́kẹ́ yóò kà wọ́n Ọba ń gbé wọ́n ìdìbò náà, ìfúnpá wáyé pẹ̀lú ọkùnrin tó sọ̀rọ̀ ṣùgbọ́n inú ìrẹ́ ìrọ̀kùnrin ṣùgbọ́n ẹni tó bá ṣe àṣìṣe sọ̀rọ̀ pé ìgbà ẹ̀rọ padà wẹ̀ yé ìdí èsì ṣe ìwọ náà wò ní ọmọ ìwọ náà ní ìfàlà lórí ọ̀ ní ìfàlà kó wà ní sí ẹ̀ ṣe tí ẹ̀ yọ ọ̀sẹ̀ ní ẹ̀ sọ̀rọ̀ ní ṣe fún mi ó tẹ̀ lé ilé ìfẹ́ tó ti náà mẹ́rẹ̀ torí pé kò sí ìtọ́ka wọn pẹ̀lú ẹ̀ lọ kò sí ìtọ́ka wọn pẹ̀lú èṣù ọlọ́run ọba rẹ olùtọ́ nínú dáadáa ẹ̀ gbogbo nínú dáadáa òun máa dáadáa nítorí máa ṣe náà máa sún ìyàwó rẹ̀ dáadáa máa sún ọkọ̀ rẹ̀ dáadáa máa fi kọ́ àdúgbò àdúgbò àdúgbò sọ̀rọ̀ ọ̀. Sára àwọn ẹ̀rọ àkọ́kọ́ ti kéré kan ní ọjọ́ nínú ṣé ní Mùhárọ̀ náà ní oṣù Mùhárọ̀. Èrò ẹ̀ka wọn ṣe dáadáa láyà pọ̀ dáadáa púpọ̀ lóṣù Mùhárọ̀ abẹ́kọ̀. Ṣé Mùhárọ̀

àmì nípa ọ̀rọ̀ kádàrá sí ẹ̀sọ́ tí àwọn òbí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dára sí ọmọ wọn bóyá wọn ṣe é fún ọmọ wọn ṣé inú ọ̀rọ̀ tí ò dára yìí ṣé ó lè ṣẹlẹ̀ sí ọmọ tí ò bá ti gbé ó wà ní kádàrá rẹ̀. ọmọ tó ṣe ìgbé tí ìyá ìlú ti rí ẹ̀ṣẹ̀ yẹn gbẹ́ṣẹ̀ mọ́bìnrin bá ti lò sí ìpínlẹ̀ ọ̀hún. ìgbẹ́mọ̀ pẹ̀lú ìwọ̀n ní káàkiri. ṣùgbọ́n náà tí ó sọ pé tí ó kẹta àìmọ̀ lórí ẹni tí ó ìgbìyànjú rẹ̀ wà. ṣùgbọ́n tó bá ṣe ṣe ìgbẹ́mọ̀ tó máa fún ọ lẹ́nu ìgbìyànjú wọn. bó ti lè kó sí náà ètò ìwé ẹ̀kọ́. àánú ẹ̀rọ rẹ̀ ṣe. òṣèlú ìjà ìjẹ́ òṣèlú ìjà ìmọ̀. mo ti kó ti jẹ́ òṣèlú

الرسول دعوة المظلوم كان ده 10 عايزين ان نمشي ده لا سو هو ده اخبار على اليوم نعم بالتوجيه Nuestro ذلك أن يسوع يريد السوء والسوء إذا يريد الإعلان بأسره يا ليت أصلا لأن الله أولا أن يسوع السوء السوء يرجو النتائج عن صالحه وكذلك من نفس الذكر الذي قوم أقراره yóò ní ọ̀rọ̀ tí ẹ̀ lè rí ẹ̀ lè ní ìkúgbélẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé nínú ẹ̀ bá wọn mú un àyè gbogbo ẹgbẹ́ ìdíje báyìí.